máyẹ̀ ilẹ̀ yorùbá tó ní iléèwé yunifásitì Odùduwà yunifásitì tó wà ní ìlú pétúmọ́dù nítòsí iléefẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun olóyè rahmon àtọ̀bátẹ́lẹ̀ adédọ̀yìn tí wọ́n fi ẹ̀sùn ikú baálé ilé ẹni ọdún méjìlélógójì kan timothy adékùkè tí wọ́n fi ẹ̀sùn kú ẹ̀ka wípé òun ló pa ọkùnrin náà sí ilé ìtura hilton hotel and resort tó wà ní ìlú iléefẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ó mà ti sọ̀rọ̀ lórí awuyewuye ńlá tó jà nígboro báyìí wípé nítorí tòun ìní gómìnà Adémọ́lá Adélékè tìpínlẹ̀ Ọ̀ṣun ni ló fi gba iṣẹ́ lọ́wọ́ adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun onídàájọ́ Adépèlé Òjó tí bàbá náà sì jẹ́ kó di mọ̀ pé òun kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjà tó ń ṣẹlẹ̀ láàrin Adélékè àti onídàájọ́ Adépèlé Òjó ẹ rántí pé lórí ikú Timothy Adégòkè tó gba gbogbo Nàìjíríà àti gbogbo àgbáyé kankan èyí tó jẹ́ kán ti olóyè Ramon Adédoyin mọ́lé kódà tí onídàájọ́ Adépèlé Òjó tó ti dájọ́ ikú fún bàbá náà wípé ó jẹ̀bi ẹ̀sùn tó fi kàn án ìní ariwo ńlá ti ń sọ nígbà tí gómìnà Adeleke tó yọ onídàájọ́ Adépèlé Òjó ní iṣẹ́ tí wọ́n sì ní onídàájọ́ Adépèlé Òjó ó ń sọ kiri fún àwọn èèyàn wípé nítorí pé òun dájọ́ ikú fún olóyè Ramon Adédoyin tí gómìnà Adeleke kò sì fẹ́ kóun dájọ́ ikú fún tó fẹ́ kóun tú sílẹ̀ ìnáwó bí bàbá náà nu tó fi gba iṣẹ́ lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé gómìnà adémọlá adélèké ti fèsì o tó ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ àti wípé olóyè adédọ̀yìn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc lọ́rẹ́ àti wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc àwọn gan ló tún jẹ́ àwọn adájọ́ àwọn agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú apc inú ń ṣe agbẹjọ́rò ẹ̀ tó sì jẹ́ pé adépèlé òjòyìn onídàájọ́ náà àwọn apc ló ń ṣiṣẹ́ fún ó ní òun kò mọ nǹkan nípa ẹ̀sùn tàfin kò ń o tóun kò sì sọ fún onídàájọ́ adépèlé òjò wípé kó tú olóyè ramọ́ adédọ̀yìn sílẹ̀ ṣùgbọ́n tó ní obìnrin náà àwọn àṣemáṣe tó ṣe tó bọwọ́ bò pàápàá àwọn owó kan tó ṣe báṣubàṣu ìlú ló ń wá ọgbọ́n tí ó fi fọ̀rọ̀ bò mọ́lẹ̀ tó fi fẹ́ ba òun lórúkọ jẹ́ ṣá o nígbà tí ọ̀rọ̀ ti ń jà rìn báyìí olóyè Adédoyin mà ti sọ̀rọ̀ nù àtìmọ́lé tó wà o nígbà tó ń fi ọ̀rọ̀ síta nípasẹ̀ agbẹnusọ ìdílé ẹ̀ àti gbogbo àwọn iṣẹ́ iléeṣẹ́ èyí ọ̀mọ̀wé Kúnlé Awójóòdù nínú àtẹ̀jáde tí bàbá náà fi síta inú sì fún gbogbo àwọn èèyàn wípé kí wọ́n yẹ máa gbé ìsọkúsọ kiri ìpè olóyè Adédoyin òun nítorí ẹ̀ ní gómìnà Adeleke àti onídàájọ́ Adépèlé Òjó fi ń jà olóyè Adédoyin ni kò sóòótọ́ nù ẹ̀ kódà ó lóun kò rí òun kò ṣèpàdé tàbí fojú káwọn àti gómìnà Adémọ́lá Adélékè jọjọ́ kò rí débi pé yóò wá ràn wọ́n lọ́wọ́ pé kó tú òun sílẹ̀ oníbi Adémọ́lá Adélékè àti onídàájọ́ Adépèlé Òjó bá ń bára wọn jà ó ní kankan òun rárá o kí wọ́n sún ìjà wọn kúrò lọ́dọ̀ òun kó fi orúkọ òun ká má fi dá ìjà sílẹ̀ ọkùnrin náà wá ní ìdájọ́ tí ó dín ìdájọ́ Adépèlé Òjó tó dájọ́ kú fóun ó ní ìdájọ́ tí ò lálàáfíà ni ó lóun tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ wípé lórí ìdájọ́ náà ṣùgbọ́n àwọn kan pàápàá àwọn balẹ̀ Yorùbá kan wọn ni kò ń ṣèdàkẹ́ kò má sọ̀rọ̀ kò má wòran ní báyìí olóyè Adédoyin ti sọ̀rọ̀ láti inú àtìmọ́lé o olóhùn kò mọ nǹkan kan nípa ìjà tó ń ṣẹlẹ̀ láàrin Adémọ́lá Adélékè ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti onídàájọ́ Adépẹ̀lẹ́ Òjó tó jẹ́ adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti yọ lópò báyìí tó sì ní bí ohunkóhun bá ṣẹlẹ̀ láàrin wọn tó ń jà kan wá ẹni tó dájà náà sílẹ̀ síwájú òun kankan nípa.